èmi wẹ́lẹ́wẹ́lẹ́ ọwọ́ mi ọ̀tún ọ̀rọ̀ mi ní ọwọ́ mi òsì ewé kókò méjì ń dúra wọn pẹ́lẹ́ngẹ́ pẹ́lẹ́ngẹ́ adíá fún ọba dóòjì gbàrà lẹ̀kẹ̀ tí bá wọn ní ibùdó okàkí mọ́lẹ̀ ojàre ẹbọ ni kó ṣe ó gbọ́ lulú ẹbọ orí ó gbóhùn ètùtù òtù ó wá gbé ìkàrà ẹbọ náà fún oyin ifá ifá yin elédùnmọ́rè ẹ̀yìn bàbá mi. bàbá tí ifá sọ yìí ifá jó yé wa pé ẹnìkan ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín tí ń ṣàárẹ̀. ẹ wo bàbá Ifá ń jáná Ládékè ọmọ mi ló ń ṣàárẹ̀ àkọ́bí mi lẹ́nu ṣẹwárí àárẹ̀ yìí àìmọye ilé ìwòsàn láti pò yìí wọ́n rẹ̀ yá lónìí tá a gbé kúrò nílé ìwòsàn kó tó tó jẹ́ mẹ́ta àtúndà padà tá a bá tún gbé sílé ìwòsàn tán tún náà rẹ̀ yá tán bá tún ní agbe wálé kó tó jẹ́ mẹ́ta àtúndà padà làwọn èèyàn fi advice wá pé ká tọ́ ẹ̀yin àgbàlagbà wa n tó mú wa wá báyìí nìyí. bàbá aládé kan a rí àrùn tí ń bẹ lára ọmọ yìí àrùn ni à ń pè ní olókùn òru àrùn yóò yàtọ̀ sí. Si tó wárápá o àmọ́ ọ̀tọ̀ ni ti wárápá ọ̀tọ̀ ni tolókù òru. ẹ jọ ológun òru. bẹ́ẹ̀ ni. kí ló ń jẹ́ bẹ́ẹ̀. <laughs> àti pé ń bọ́ ló ti kó. ẹ wò ó bọ́mọdé ò bá ti débi ẹ̀rù yóò mọ̀ sapọ̀ ni o. ibi tí ọmọ yìí ti kó yìí ó lè jẹ́ wípé wọ́n wọ̀ síbì kan ni àbí kó jẹ́ pé ó forí kóńbò míì nítorí gbogbo irú ààrẹ tẹ dárúkọ yìí ọlọ́run máa jẹ àríbó láti fẹ́ kú mi ò gbọ́ nírọ̀nù rí ọlọ́run dẹ̀ ní bí ó ṣẹlẹ̀ sí ràn wá bóyá ibi tán ti ń rìnrìn rè gbèrè gbèrè gbèrè gbèrè náà ló ti lọ fo ojú kòkó kòkó báyìí ẹ gbà mí bàbá kí ni ṣíṣe kí ni ta máa ṣe sí. bàbá aládékẹ́ o kò sí ṣíṣe kò sáìṣe o ẹ jẹ́ adúpẹ́ lọ́wọ́ orí bí ò bá sórí ni ifá tá a dá ìbá ti gbẹbọ bí ìbá ṣe ti pàṣẹ orí ọdún mélòó àbá ti gbẹ tutù àmọ́ orí làbá bọ o àbá fò sálẹ̀ ṣe rí àwọn tí ń ṣe ọmọ yìí ó gbẹbọ o. ẹ ṣe tutù àwọn àgbà ni o. ṣùgbọ́n owó ló máa ná mi. <laughs> ìbá wa jẹmọ́ pé tolówó nìkan ni ìbá dà. ń tẹ̀sí rẹ o ẹ lọ wá ọmọdébìnrin kékeré kan tí è bàlágà ẹ ìyún ní ìgbẹ́bẹ̀ ẹ̀rù lọ́gbọ̀dú òru. lọ́jọ́ bàbá ọmọ kékeré tó bá bá wọn bẹ̀bọ̀ tí ò bàlágà àwa ọ̀nà ọmọ kékeré tí ò ti bàlágà nílé tí ẹ bá lè bá mi yanjú gbogbo ẹ tó bá jówó ló fẹ́ gbà máa fún wọn. bàbá aládé kẹ́ kẹ́ ẹ lówó kẹ́ ẹ líyì kẹ́ lókìkí káàkiri ayé bí ọba ti sọmọdébìnrin jòjò lóyìn ẹbí ò ní fi ẹbí ò ní dà o. bàbá àti wípé ọmọ tí bóyá wà náà tiẹ̀ lára wa ni o bóyá ọ̀dọ̀ yín ló ti wá ni o ṣé nǹkan kan ò ní ṣe ọmọ ọlọ́mọ. kò séwu lókun àfi gìrì àparò ọ̀rúnmìlà ò ní í jẹ́ olókun asọ̀rọ̀ dayọ̀ lọ́mọ lókó làlà sọnù ní jẹ́ kí láburú ṣẹlẹ̀ sọmọ náà ṣẹ gbọ́ ẹ mọ́ fòyà ẹ mọ́ sojú ṣẹ gbọ́ ìgbà tó bá wá wùyìn láti mọ́mọ́ òun wá ká mọ̀ ń tábà fásọ lẹ́yìn ìgbà náà ṣẹ gbọ́ ẹ káàrí ẹ ṣeun. mọ́mì ẹ má bàrà jẹ́ gbogbo nǹkan tẹ̀yìn àti dáàdì mi jọ ń sọ nípa nǹkan tó ń bá bọ̀ látọ̀dọ̀ oníṣègùn gbogbo ẹ̀ pátápátá ni mò ń gbọ́ mọ́mì ṣe bí wọ́n ní èèyàn tó bá bá wọn gbé ẹbọ yẹn nǹkan kan ò ní ṣe ara ẹ̀gbọ́n tèmi dẹ̀ máa yá. ohun tí dáàdì ń wí náà nìyẹn wọ́n ní nǹkan kò ní ṣe onítọ̀hún. ẹ ẹ jẹ́ kí mi gbé e. èmi ò tí bàlágà wọ bí Adéọlá sórí ọ̀rọ̀ tán bá pè ọmọ kékeré sílẹ̀ ọmọ kékeré ń dá sí ṣé wọn pa mọ̀ pé wà nínú létà fi pè ẹ́ sọ̀rọ̀ nígbà tó bá gbọ́ ẹgbẹ́ nìyẹn kí ni ìwọ mọ̀ tán ń pè ní wọ́n ń gbẹ́ bọ̀ àbọ̀ ń ṣètùtù tí ìwọ náà máa gbé àti pé ẹni tí ò tí ì bàlágà ni wọ́n ń béèrè ṣó dígbọ́ wọnú ilé lọ. dádì mi dádì ṣé bí mo ìyá mi là ń sọ̀rọ̀ ọ̀pá ẹ̀ yìí tó bá jọ́ ọmọ ọba kan mi ṣé mi ní ṣe é ni ẹ wo jẹ́ kí n ṣe o nǹkan kan ò ní ṣe mí èmi máa gbé o. ọmọ mi gbẹ́bọ̀ ọwọ́ rẹ̀ ń lọ. à ń kúnlẹ̀ síbẹ̀ kúnlẹ̀ síbẹ̀. òbí ní kété ẹwọ ní ẹyí ògbà rẹ̀rẹ̀dà wò ní ọdún ifá àyẹ̀kú ló bá dá orí fún wọn gbọdọ̀ pa ọ́. ṣí wájú rẹ̀ ṣàdúrà tí ń ayé gbọ́dọ̀ yẹ. ẹ̀yin ayé o. torí ẹ̀gbọ́n mi ládìkẹ́ ni mo ṣe wáá gbé ẹbọ yìí o wọ́n láìsàn tó ń ṣe wọn olóògùn òru ni wọ́n ń pè mo dẹ̀ fẹ́ kí àìsàn yìí kí o fi wọ́n sílẹ̀ tó bá dẹ̀ ṣe fi wọ́n sílẹ̀ báyìí kó má bọ̀ sórí mi o kó má bọ̀ sórí àwọn ẹ̀gbọ́n mi o àwọn ẹbí mi o kó má bọ̀ sórí ẹnìkankan nínú wa o. ẹ̀yin ayé ẹjọ́ ẹ gbà. kí ni? ẹ kú ẹ dúró rẹ̀ egungun gbọ́dọ̀ pẹ lójú rán bàbá yakuyaku ni wọ́n pẹlẹ yaku bàbá yẹgẹyẹgẹ ni wọ́n pẹlẹ yẹgẹ àwọn wọn ṣe gbọ́dọ̀ ní yàrá rẹ oníṣẹ wọn ṣe kìláyà lónìí títí mo ti dẹrọ òṣòro gídùn kẹ́nikẹ́ni mọ ṣe mọ ẹnikẹ́ni tó bá ti ro kúrò kíkú pa ẹ̀wọ̀n sílẹ̀ ilẹ̀ mo bá mulẹ ọ gbọ́dọ̀ mímí afẹ́fẹ́ gbẹ pa. bàbá Aládégún ìyá wa hmm? ẹ wo sáré ọmọ yìí ó sì ní nǹkan ṣe láyé ni o bí èbá ṣe pé ó sì ní nǹkan ṣe láyé ni bọ́mọdé ìbàdé bẹ̀rù ọmọ sákọ èèyàn kò ní gbèrú ẹbọ bẹ́ẹ̀ kó bọ̀. ẹ jọ kí ni ọ̀nà àbáyọ. ẹ dáa ifọ̀ ọgbọ́n ọ̀run mi lọ́ọ́ sí mọ́ gbogbo ń tá ṣe kù sí ọ o. bàbá wa agbọ́n ń bẹ o bẹ́ẹ̀ sì ni èsì tuntun wà pẹ̀lú. a lọ sí odidi ìlú méje ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n lọ wá àwọn ìmùlẹ̀ tó tó ìmùlẹ̀ tí ń bẹ ń èmi pẹ̀lú wọn lájọsìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ tí ń bẹ lẹ̀ yìí àmọ́ kíní kan wá ń bẹ o yóò ná ìlú o. èlú ló máa ń nà wá. bàbá aládékẹ́ owó tí yín yóò tó but baba. mo béèrè lọ́wọ́ yín nígbà tí mo wá ń jọ sí mo lẹ́ni tẹ́lẹ̀ máa bá a ṣe tuntun yìí mo ní ṣe nǹkan kan ní ṣe ẹni nǹkan kan ní ṣe lọ wí fún mi. bàbá aládékẹ́ kí lẹ wá fẹ́ kí n wí sẹ́ẹ̀sì gbàgbé ni pé àìgbọ́ burú lẹ́nu ẹbọ rẹ̀. ṣé hundred thousand yẹn nítorí owó kan tí mo expect ó di oṣù tó ń bọ̀ ṣé ẹ̀ mind tó bá di oṣù tó ń bọ̀ ká kó wa fún mi. Ah, ó bàjẹ́ kọ́dà ó bàlùmọ̀ bẹ́ẹ̀ ni láàrin òní sí ọjọ́ mọ́kànlélógún lẹ́ni láì bẹ́ẹ̀ láì gbé owó tá a wí wá ká fi ṣètùtù tó yẹ ká ṣe fáwọn orúmọlẹ̀ ẹ má jẹ́ kí n tàn yín bẹ́ẹ̀ bá léwúrẹ́ ńlé tẹ́ ń tì lógún ọdún tẹ́ ẹ sì ní àgùntàn tẹ́ ẹ sì sọ́gbọ́ oṣù bẹ́ẹ̀ bá fi ogún ọdún sin adìyẹ gbogbo wọn pátápátá wọn ò kù tọmọtọmọ. Ah, ẹ wò ẹ jọ bàbá ti tó àní rírú ẹ̀ lágbára Ọlọ́run. àṣẹ. lágbára Ọlọ́run àní rírú ẹ̀. mo ń gbọ́dọ̀ ẹ̀ sọ̀rọ̀ àbúrò tí mo sì lẹ̀ kí ni wọ́n sọ pé ó ṣe gbogbo ọ̀dẹ̀ ni wọ́n sọ̀rọ̀ owó. hundred thousand ló ń dá wa dúró báyìí hundred ah ẹ ó máa gbádùn pẹ̀lú hundred thousand in fact mọ́mí àti dájú wọ́n ti try ti wọ́n orí náà lọ. Um, lẹ́lẹ́ sọ pé tẹ́lẹ̀ kúrò tí ìdíyà mi léwu tó ṣe ń dàbí láàmú yẹn kí n máa ṣe pàtó máa ṣe fún ọmọ um, tó bá di ní àárọ̀ ọ̀la tí máa ń lọ bí iṣẹ́ ìsídà kí n lọ bẹ káàṣì àbí kí n mú àbáyé check now. máa drop ẹ̀ sí báyìí fún hundred thousand naira dídó àfún hmm. mi ní ọ̀la. Eh? Bàbá ṣé dáadáa lè sọ? Ẹ mú mi. Thank ah. you ẹ ah, dìde máa ẹ dìde. ò nira lágbèdá láyé ẹ o ṣé bàbá mi ah, ṣé mo dúpẹ́ o ò nira ìtàn láyé ẹ. ọ̀sẹ̀ kò tí ọlọ́run bá lè ṣe àwọn àfihàn ẹ̀ lálàáfíà náà wà náà tó bá dín ní àrùn láti bá tó lè ṣe jẹ́ mọ́ ìsọ̀fún àkọ́ńdẹ́tà ọ̀sán àwọn àṣìbẹ̀fẹ̀ ṣẹ́gbẹ́ òun ló kàn ń dà mí láàmú ló ṣe ọbẹ ọkàn kò sí. dà ẹ́ láàmú kò sí dààmú kankan fún ẹ fọkàn ẹ balẹ̀ ìrọ̀rùn ló máa bá dé. ẹ ṣé bàbá mi o ò ṣe o ó dàbọ̀ o ẹ bá ń kílé o. Ah. ibi tí mo lọ gan mi ò rówó ibi tí mo mi ò rówó mi ò rówó o. Ah èmi ni màá láti lè. báwo ló bá yẹrẹ jẹ má kò tí ẹ báyìí mo ní mo má jẹ rí ẹbí báyìí mo ti bá kórí burúkú ẹ lọ síwájú má kò tí ẹ bá mi akóṣì bèrè ṣé mo ti ṣe mọ́mí ti jẹ́ bẹ̀rẹ̀. ládékẹ́. tẹ̀lé ìrìnàjò ẹ̀mí ló ń ẹ̀mí tí fún wa. jọ ti sọ fún mi gbogbo ọ̀fẹ́ tí mo ti ń bẹ́ sọ láti jọ ìgbà ló fẹ́ náà ẹni tí a lẹ́nu di ètò bá fẹ́ sọ wá ní wàmà wàmà ìgbà ló fẹ́ rò jí wọn gùn yẹ́díkẹ́ please I love you ìgbà wo ló bẹ̀rẹ̀ disturb me. Go. an say kò tún lórí love me love me ṣé ó easy láti love me bẹ́ẹ̀ ó mọ̀ kó tó máa ṣe fún mi wàá ṣe fún mi táìmù náà ni kí n máa rọrùn. Ládìkẹ́ listen tí bá lọ́ọ̀bù mi máa disturb ẹ̀ báyìí sẹ́ni mo fẹ́ fún ẹ. bóyá ìgbà wo ló ń tó bá gbà ìdílé sọ tí obìnrin bá sọ wípé àwọn máa rò kí ló fẹ́ rò lẹ́yìn pé ó sọ pé adékẹ́ ṣé bójú ṣe rí rí láì jẹ lọ́jà yìí no tell me definitely fẹ́lẹ́ ti wẹ́ wá kí n mọ rival mi sì ní ṣe salon fi yọjú sí ṣé salon tó wà ní òde salon bẹ́ẹ̀ sì lọ́jọ́ pé yé mi pé ìwà àti ìrànlọ́jọ́ ń sọ̀rọ̀ mẹ́rin ní ò sọ fún mi ní òun kò yẹ kí mo understand àwọn ọmọ mi rántí nígbà tí ó dá wà tí ò rí ní bọ́ọ̀lù tí èmi ò rí lọ́jọ́ pé mo bọ́ọ̀lù kan ló dá wà láwọn ọmọ ipò yẹn òṣìṣọ́ yẹn ẹni nìkan lórí rántí pé nígb

òun lò wọ́n dídí. ẹni tó lọ́wọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ anytime tó bá rí pé obìnrin ti fẹ́ tán kó ṣe kó tó bá tán o tó bá rí pé ó ti fẹ́ tán jẹ́ kí n bọ̀ mọ̀ pé àdúrà pẹ̀lú àdúrà tí mo gbà sọ lọ́rùn pé owó tó lọ́ọ́ máa fi wọ́n mi ṣùgbọ́n kọ́ lọ́ọ́ máa fi owó wọ́n mi tí mo lè fi máa ra oògùn yẹn fún mi àbí kiri ta ni kí ló ń ṣiṣẹ́ mo ń ṣiṣẹ́ lọ́wọ́ obìnrin ń pè é òun náà ń bọ̀ tó bá parí iṣẹ́ yẹn tó bá gba owó yẹn kálí bẹ́ẹ̀ kọ́. bóyá lè lò fẹ́ lọ. ìbóbìnrin náà ni definitely kò sí problem. ìbóbìnrin náà ni definitely alẹ́ ló fẹ́ lọ kó fún ah, iṣẹ́ mi. Ah, ah. náà alẹ́ máa wọ ọ́ ń ga mi ń ṣiṣẹ́ wọ́n ọlọ́run fún mi kẹ́yà mi màá mi mọ̀ kò lẹ́kọ̀ọ́ fọ́ lórí ìgbọ́mọ̀ mi ń ṣiṣẹ́ o fẹ́ o tẹ o fẹ́ fẹ́ inú kọ o sọ mo ti dákẹ́ mo ti dákẹ́ ìwọ jẹ mẹni kọkọ ń bàjẹ́ báwa. ààbò ẹ ǹjẹ́ o ti wá mi ìwé ìlú wa. ọ̀rọ̀ náà dùn fẹ́ ké. Thank you. nǹkan tó ṣe ìrọ̀rùn ṣe nǹkan tí o lè fọwọ́ kàn. Eh. Eh. Ilé mi ń ṣe. Mo dáná kíchìn. Ẹ lọ́mọ dáná ni. Ah. Màá pè é wá ti yá. Tí màá pè é máa wọlé o. Òṣìbọ́, á jà lóyè. Kánò lè ṣe é. Gbogbo ọlá ìfẹ́ tó wà láàrin mi àti Ládékẹ́ àìsàn tó wà lára ẹ̀ yìí lóòótọ́ ni wọn fi kó bá mi mú kúrò lọ ló bá mú kúrò láì pọ̀ ìkẹta rẹ̀ jẹ́ wọ́n ti àwọn ọ̀rọ̀ ẹ̀ sọ fún mi pé ẹ̀rù àwọn ọkùnrin ń bà ṣé ẹ̀rù ọkùnrin ló ń bẹ̀ ń sìn àbẹ̀bí mi wá sọ fún ẹ pé ẹ̀rù ẹ̀yìn obìnrin ń bà mí no tell me. ṣé gbogbo ìbú ṣe máa ń wá dà mí nìyẹn ìfẹ́ fún ìrìn tó sọ fún kí mo wá bẹ̀ yẹn mo ṣe dídẹ̀ yẹn báyìí ló pè mí lónìí kí n kò fi sáré excuse me ìfẹ́ bá mi sọ ìwárí bẹ́ẹ̀ o kò ṣe mo kó máa ń ju owó ṣá. lóòrè ni ìyàwó ewu jíjẹ kọ́ lélẹ̀ i'm just telling you olùkọ́síkẹ́yà kò ṣe fún yẹn nǹkan yẹn kò yẹ ṣé o lè ṣe. ìyá tó bá sọ tí ṣé kí ṣe mága tó lọ mú àì ṣáà. ọmọ ìyá mi láti ìgbà tí mo ti mú mága mo à ah, ṣé ó ní tí mú sọ̀rọ̀ bẹ́ẹ̀ hàn. Ah, ẹ kí ni pírọ́blẹ̀mù méjì gbogbo ìtẹ́ ẹ̀yìn ìsọ ẹ̀mí orí sí yẹn problem tèmi pé kí mi ṣì náà ṣe kórílẹ̀-èdè ká pé ní fifty fifty ẹ ṣáà mọ̀. ẹgbẹ́ ń pa ìlú ẹjọ́ kèmí iṣẹ́ tí mo máa ṣe kí n gé àti mẹ́ẹ̀dẹ̀ ń pa ìlú ẹ̀ẹ́dẹ̀ fúnra yín lọ́rọ̀. mo máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ nà ṣiṣẹ́ sí ààrẹ báwo ṣe bẹ́ẹ̀. látàárọ̀ wọ́n náà wo time now. ẹ ká sùn ẹ ká sùn jíde. ẹ kọjú mẹ́ta. báwo ni ṣùgbọ́n kọ́. eléyìí àlẹ́ ọjọ́ lẹ́tà fẹ́mi ṣe kà máa wà gbé gbogbo ẹ̀tọ́ mi wà. ó kàn drop letter rẹ kò dé sọ bí tó yọ àbẹ̀rù aláwọ̀ wà nínú rẹ̀ ga ṣé mo kún ìfẹ́ pa mí ni ṣé ẹ pé fún mi ni. mo pe ló bá wọn sí ṣọ. èmi náà mo switch off yẹn sọ àbẹ̀rù aláwọ̀ wà nínú rẹ̀ ó ní ìfẹ́ pa mí ni. ọ̀rọ̀ bẹ́ẹ̀ mo lè máa ń gbé látẹ̀tẹ̀ mi ò sí lọ́dọ̀ ya kashe ta ba mu mona ta ba ta ma ẹ jẹ́ ká fún ẹ jẹ́ kó fún sóde sí i ní ìsú tètè sí màá sí i tó wọ́n jẹ́ pé ilé ọkọ̀ wa ẹni kó sáré ojú sí i wọ́n rẹ̀ ń pẹ̀lú àti Oh. Tani mo tọ́ jáde ọ̀rẹ́ ìbúra ṣùgbọ́n ìyàwó wọn nìyẹn ọ̀rẹ́ mẹ́rin sá èmi lè tún pé àfihàn abúlábí ìṣẹ́ra wíkẹ́ ni. ẹ̀lẹ́ o bàbá tí ó lè yà mí. èyí tó kẹ́ ẹ̀ wà ní kíláàsì kẹ́ ẹ máa stọ́dì ẹ wá gbé láptọ̀pù ẹ gbé kalẹ̀ ẹ̀ ń bránsì lórí àbí. wọ́n páàkì kiri láptọ̀pù ẹnu ní wọlé ọ̀yà ayé wíwáyé ọmọ ààyè orí ọgbọ̀n ọgbọ́kọ̀ abọ́lùjì ìbà Faruk Faruk tó ní bí mi tó bá adẹ̀ni àṣẹ lálejò onírara kí ló dé. ṣeun iná òní tán wọ ẹ olúwa máa wà pẹ̀lú ẹ. ọgbẹ́rẹ́ ẹlẹ́sà ẹ kó jókòó. ẹni tí mo sọ fún yín pé ó kó hundred thousand sílẹ̀. o àrẹ̀mú nìyí. àrẹ̀mú nìyí. a máa ṣe gan-an àbòdì ń tó kún àbòdì ń tọ́lọ́sà ebi tó ti mú eléyìí Olódùmarè a bá fi ọ̀pọ̀lọpọ̀ kò ṣe mo dúpẹ́ o ìgbà tó ń jíṣẹ́ fún mi pé ọmọkùnrin kan lánàá pé ó wá ó kó owó yẹn wá mi ní à irú ọkùnrin wo lọ́nà tó yí ìdásáyé bá mo bá ní mo fẹ́ rí ẹ kò ṣe mo dúpẹ́ o God bless you. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi tó tún dé wáyé. olúwa mi ilé yóò wá pọ̀ jù kò tó ṣe ìnáwó tó tó báyìí nínú ọ̀gbẹ́lẹ̀ yìí. ó dáa. Eh, kò sí ohun tá a máa sọ ju ká ṣàdúrà lọ àní ń ṣe fún wa ju kó tó kọjá àdúrà eh, gbogbo àdúrà tó ń gbà ọlọ́run a máa máa bẹ ọmọ wọlé àṣẹ èyí tó ń fẹ́ lọ́ọ́ máa ṣe èyí tó ń fẹ́ náà lè jìnnà sí ẹ kò ṣe ní dúpẹ́ kò ṣe gan. ẹ kúlẹ̀ àwa ìlú. ọkọ mi. Káàbọ̀. Yes ma. Okay. Daddy. How are you? I'm good sir. Hello my Okay, Okay. Ah, one. O ò rí ẹni tó jókòó. Hmm. Mo rí ìgbà tí mi àti ọ̀jẹ̀ ní àdéhùn pa máa ríra wa. Ẹ gbà mí. Mo respect that. Adé kí ló dé òun rẹ̀? A ibi ṣó lóore ló fẹ́ yàgbé. àbẹ́ẹ̀ mi ì rò pé wọn tó ń ṣe òun ni òun náà mọ̀ kò sí ìtòun tí ò mọ̀ sí. gbogbo ọ̀gbẹ́ wa la ṣe pábà ṣe fún òun náà ni àbẹ́ ìwà rí bó ṣe wá ń ṣe kẹ̀ kí ló dé ah, mo màmá ń sọ fún ẹ o ebi ò mà fẹ́ kéèyàn ṣe mí lóore kí n má má dúpẹ́ o kí ló dé náà. Ah, níbo ló tiẹ̀ ti fẹ́ kò lọ àfihàn kó kí àlejò ẹ dáadáa ọ̀gbẹ́ni àrẹ̀mú ẹ ṣáàdúpẹ́. báwo ni ṣé wàá kẹ so um, ẹ jẹ́ kí mi tètè máa àlọ́ torí mo ní àwọn àbùkù tó fẹ́ dé mo ní àwọn mítì kan náà tó fẹ́ ṣe dé rẹ̀ ṣe kò wọ́n mi màá tún máa dé bí báyìí ẹ ṣe dáàdì ẹ ṣe gan the aṣọ ìlẹ̀tẹ̀ ọ̀kẹ́. o ṣé bàbá mi kò burú o ṣé o ó dé àbọ̀ kó kílé o. lábùkẹ́ àfi ibi ṣó lóore ló fẹ́ yà ni lọ́lá ìṣọ̀bọ ọbẹ̀ là ń ṣe ní oore tó tó fi ń fa mi láṣọ ya kí ló dé ìwọ ni mọ́mọkùnrin wa ó fún one hundred thousand tó rí gbogbo ẹrù tó gbé wá bí lórí tiwa àti tàbúrò ẹ náà ni o dẹ̀ wá rí ló dẹ̀ kí gọ́ńbẹ́ yẹn obìnrin ẹ̀ máa burú obìnrin ẹ̀ máa múre o oore tó ti yá ṣe fún alálẹ́ àná ó ti dègbé kílẹ̀ tó mọ́ láàárọ̀ yìí ṣó ti yá dègbé nìyẹn o bá má wa bá wa introduce ẹ sí wa káyọ̀ pa mọ̀ pé bó ṣe máa ṣe ni má sọ wa lè ní jẹkújẹ o. kí ló dé ah, mo dẹ̀ máa ń sọ fún ẹ lágbègbè púpọ̀ gbà ni mo máa ń bẹ̀ sọ̀rọ̀ ó ga ọ ìyé mi mọ́. Zola. Zola. ti ṣe o. Ibi tí ẹ̀yin ọ̀tá kúkú fojú sí tẹ́lẹ̀. Ọ̀nà ọba bẹ́ẹ̀ yọ. Bíbélì tèmi dẹ̀ fi yé mi pé èmi kì yóò kú ikú kíkan bí kò ṣe yíyè inú ìṣòro lọ. tẹnu pápá bora ọlọ́run dẹ̀ ti jù yín lọ. rẹ̀ hmm. wá rọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ yọ̀rọ̀ yóò rò bí kò rí bí ẹ ṣe ń rò yìí ẹ ṣùgbọ́n ẹ̀gbọ́n ẹ ni ó ṣàlàyé fún mi gbogbo nǹkan tí àwọn òbí ẹ̀ ń bá fà lórí ọ̀rọ̀ mi lórí ọ̀rọ̀ owó ó ṣe owó kò ṣòwò tó wá fi three hundred thousand mo lèmi náà ṣe mú ọkàn kejì lèmi náà ṣe bọ́ sí gbòòrò òṣìṣẹ́ ó lé mistake tí mo kàn mọ̀ pé mo ṣe ni pé ó yẹ kí ṣàlàyé fún kí tó lọ ṣùgbọ́n mo mọ̀ pé mo lè ṣàlàyé fún kó máa pé òun ò fẹ́ kí fòun sílẹ̀ ni kó a máa wò nínú ilé gan-an mi ò dágbére mo kọ̀ọ̀kan náà tilẹ̀ ń lé ni kọ́ máa wá mi ò mi ò sọnù èmi náà mú káàkiri káàkiri ó gan máa ṣe dáa ni kó bá lè wò owó mo wá lọ wò twenty thousand tí mo rí twenty thousand wò rí tí mo rí pé ti tètè wá kó fún ọ̀tẹ̀ lọ kó fún bàbá kí wọ́n máa bá wọn treat ẹ̀ pé bóyá tí wọ́n bá ti ń treat ẹ̀ lọ àtúwọ̀ gbòòrò padà bí a tún máa rí owó sí mo ṣe pé mo ṣe mo ṣe lè lọ wò ọ̀nà lèmi gan ṣe lọ. débi pé ọlọ́kadà tó gbé mi gan mi ò fún ní owó ọ̀kadà wà ń ta mo ní kó jẹ́ ń wọlé o kì í gbé ọ̀kadà lọ́wọ́ ládé kí o kì í fún o kó tó lè mi fẹ́ yọ ọdún twenty thousand yìí ẹ́ ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ torí titi torí titi ẹ̀ náà ni. ó mà ṣe o nǹkan mi làwa rò o àwa rò bí torí ẹ̀ sá lọ ni àmọ́ à ó ti bọ̀ ẹ̀gbọ́n mi ti lọ lé ọkọ. ṣé bí mo ti ṣàlàyé bí òbọ̀rọ̀ yìí ṣe jẹ́ fún ẹ owó lẹ́gbọ́n ẹ ti lọ ilé ọkọ ilé ọkọ bá wò ń ṣejú ẹ̀gbọ́n mi náà o nígbà tí pressure pọ̀ jù lórí wọn táàdì ẹ̀rí yín táwọn òbí tẹ́ gbà lọ tìtúrú ẹ̀lẹ́gbọ́n mi náà ṣe kúkú lọ sílé ọkọ o. ládé kí ẹ kò ní lọlé ọkọ náà ah, lọlé ọkọ òkè ìjọjú ò lè ṣe kankan fún mi bóyá mo gbìyànjú bí mo ṣe lè rí kí mi náà lè ṣàlàyé gbogbo méjì ìrìn àjò mi fún un. ọkọ ẹ ọkàn ni mo lè ṣe fún un ju pé kẹ wá máa lọ sùn tí èmi máa yọjú sí wọn àbí kí n bá yín pè wọ́n lórí aago kán yọjú sí yín ṣùgbọ́n kẹ́kọ̀ọ́ lè ṣàlàyé gbogbo bẹ́ẹ̀ ṣe rìnrìn yìí fún mi o kò ṣe bíi pé ti fífẹ́ mọ́ o. kí ni wọ́n fi sọ lẹ́nu ètò ìṣèlú ti fífẹ́ bá wò. bẹ́ẹ̀ni ní sọ jù yẹn lọ àwọn mi ò pè jáde tán rí mi. ẹ jọ bẹ́ẹ̀ ọ̀gbọ́n bá mi ṣàlàyé bá bẹ́ẹ̀ náà lè tó rẹ̀ rí. Hmm, hmm bá mi ṣàṣàlàyé fún un pé bọ́rọ̀ yẹn ṣe rí nìyẹn o. ó mà ṣe o àṣé lóòótọ́ ni Yorùbá bọ̀ tó ní yára láti gbọ́rọ̀ lọ́ra láti fèsì nǹkan míì dẹ̀ làwárò o. ẹ̀yin ló ń gbórí jù kí ló ti mú ọkọ̀ rẹ̀ láìsí fún ẹ̀mí ló ló fẹ́ kéde ẹ̀mí ló ni mo ti ń pè é pé bí n pa mí kó wá fún mi lóúnjẹ tó ò dá mi lóhùn mo dẹ̀ rí pé ò ń ṣe nǹkan lọ́wọ́ mo bọ́ sí kíṣìn mo bu ti máa jẹ èkó kò kọjá ẹnu mi. ìgbà tí mi ò dá yín nù nígbà tí mi ò dá yín nù ẹ máa ní sùúrù fún mi nìyí ṣe ti gbọ́ ẹ máa ní sùúrù fún mi ni mi ò lè ṣe máa ń wọlé yín láti máa lọ sí kitchen yẹn kí n máa lọ bọ̀bẹ̀ how many times ni màá sọ fún yín pé kitchen yẹn is only meant for me kò ṣe fún gbogbo èèyàn ah hey now. <laughs> orí mú ètè sọnù kí n dúró dè é dìgbà tó bá ṣe tán kó ìgbé mi kalẹ̀ ẹ́ eh? èmi ò ní ráìtì láti lọ bùbẹ̀ ní kitchen nígbà tí mo ti pè é títí tó dá mi lóhùn nínú ilé ọmọ tèmi ọbẹ̀ tọmọ mi fowó ẹ̀ sílẹ̀. ilé ọmọ yín nígbà tó wájú ọmọ yín kọ́ ṣé èyí ti bàbá pọ́kọ tèmi ni. ẹ bẹ́ẹ̀ ni mo mọ̀ pọ́kọ ẹ̀yìn ọmọ tèmi ni èmi ló dẹ̀ kọ́kọ́ mọ̀ kó tó mọ̀. ẹ gbọ́dọ̀ jẹ́ kí n sọ fún yín tó ní gbogbo ìtẹ̀sán mi olóòmù wá pàtó ní ìdá rárá mi. ẹ ló ti bá mi ṣáyẹ̀ mi. ọkọ mi. Ládékẹ́. so ìwọ lè dúró níwájú màmá mi kó máa bá màmá mi sọ̀rọ̀ báyìí. ní ìbí ẹ wọ́n sọ pé ebi ń pa àwọn ọmọdé ní kó ní sọ̀rọ̀. ṣé ó mọ ìgbà tí mo ti wà lẹ́nu màmá ẹ̀ tí mo ti gbọ́ gbogbo tẹ̀ sọ tí n bá máa pèké tó olúwa máa lu màmá mi. ṣé màmá ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá sínú lóńgbìbà yìí ni ṣé màmá ẹ̀ lè pè é ní ẹ̀kan kó má dá lóhùn dípò tí wọ́n máa pẹ̀lú mi tí wọ́n fẹjọ́ tó ń dáwọ́ láti fi fún ọ lóúnjẹ. ààrẹ mi ó lé ní wákàtí tí mo fi ń pè pé kó wá fún mi lóúnjẹ tí ò dá mi lóhùn pàtẹ́tẹ́ mi ò dẹ̀gẹ́ tọ́wọ́ òdùn mi lèmi fi wọ kíṣìn tí ń lọ fi oúnjẹ tí máa yé. sọ yín pé gbogbo tí màmí sọ pátákó máa ń ṣe yẹn pé lóòótọ́ ló máa ń ṣe é tí mo dẹ̀ máa ń gbẹ̀rẹ̀ jẹ́ ìyá ọmọ ni. ó ṣe ọkọ mi báwo níbi tó lọ. Agora sim, é vontade de ter kíra àwọn alára gbẹrùgbẹrù ìyàwó nílé ìyàbí sunlé náà òun ò tí ì ríyàwó fẹ́ o ìwọ pàápàá ò tí ì débi tó máa gbé nígbà tó bá tásìkò lọ́dọ̀ ọlọ́run ọba ni tí mo mọ̀ pé tèmi máa dá mi ìjọba tèmi yìí ọlọ́run á wá ìyàwó rere tó máa fi mí lọ́kàn balẹ̀ tó máa fọmọ mi lọ́kàn balẹ̀ lọ́run á fi jíǹkì ọmọ mi ọba ya ẹ tó lé ẹ wá ló máa lé ẹ. gbogbo aṣọ tó wà lẹ̀ aṣọ ẹnìkan ló wà mẹ́ kò sáṣọ ọkọ ẹnu ẹ̀ ẹ ṣé wọ́kọ́ ni mò ń bá wí ni. kí ló dé màmá ṣé kò sí èdè ń pariwo ẹ̀yìn náà fún tí bá kọ́ aṣọ òde tí bá fọ̀ kí ló kàn yín bẹ́ẹ̀ ẹ̀yìn èwo ni kẹ́ kọ́ aṣọ lórí kẹfọ́ dandan ni kó jẹ́ pé mi nìkan ni kí n fọ́ ni. ó fẹ́ bú mi ni tó bá sọ fún mi pé ìyàwó pangolo ni ẹ́ èmi pàápàá máa wá fi yí ẹ wípé ìyá akọgarawa ni mí orí tí mo fi ṣèwé ó sì bẹ lórí mi kẹ́kẹ́ wá sọ fún ẹ <laughs> tó bá máa bú mi lọ mórí ìyá wa o tó bá máa bú mi lọ mórí ìyá wa o lẹ́dẹ̀ẹ́rọ ló ń tàwáyà lórí oge. Okay lọ́dẹ̀rọ̀ lọ́ntàwé yàdọ̀ orí oge bàmá búburú ní ìlàbù orí ìyàwó o. ìyọkọ <laughs> mi ẹ ẹ sọ àṣewì yìí dùn tó yìí. ó dùn nígbà tẹ́mi wà ń sisi èmi lèmi ń lé orin fáwọn ẹgbẹ́ mi. Ah! ìyọkọ mi ń kọrin ṣùgbọ́n mi ló máa fún yín lẹ́yọkan. ọgbà ifá máa fi kì í máa kì í tètè sẹ́yìn pé orí yín á wú mò ń gbọ́. ìyọkọ bú mi lóní tèmi dọ́là o ìyọkọ bú mi lóní tèmi dọ́là o <laughs> àṣàpátá níwájú máa rohùn sálùbọ́ o aṣàpáta níwájú mo rọrùn sálùbọ. ṣé mi lè ní ṣàpáta wájú. ìyá kan bù mí onídè mi dọ̀la o. èmi lè ní ṣàpáta wájú. pàápàá òun ara ẹ̀ ó ń fẹ́ kọ́ mi bú ọmọ àlè ẹlẹ́nu gbígbẹ o ó fẹ́ kọ́ mi bú o ó fẹ́ kọ́ mi bú ọmọ àlè ẹlẹ́nu gbígbẹ o ọmọ màmá ẹ̀ ló yí gbò ó ń ṣe gbẹ́rù mi sọ mi ọmọ bàbá ẹ̀ ló yí gbò wọ́n ń ta lúrú pẹ̀lú sọ́ọ̀bọ̀ ó fẹ́ kọ́ mi bú ó fẹ́ kọ̀ mí fún ọmọ àlè ẹlẹ́nu gbígbẹ o níwọ̀ n ti máa fi ojú ẹ̀ nínú ilé ìwọ pápá wá gbà á sọ fún ẹ pé orí tí mo fi ṣègbè kò tí kú o ó bẹ lórí mi. àṣeyà ń kọ a sọ fún yín pé máa dúró dàsìkò yín ni bí ṣì máa dè yín kò sí ìkàn yín ni. àwọn ọ̀tẹ̀ tẹ ẹ ṣe láti kékeré jẹ́ ti wúwo yín tẹ ẹ ṣe ti ń sẹ́bi àwọn omi ọ̀tẹ̀ tẹ ẹ ṣe ti mọ láti bàtọ́ ti fẹ́ yín tó fi fẹ́ yín sí ẹ̀fí wá àbájọ ara yín sọ̀rọ̀ ọmọ yín sí tẹ́fẹ̀ẹ́

yóò lè kí ní fàrùmù kí ló ṣẹlẹ̀. dadi kò sí ọkàn. kò sí kankan. kò sí ọkàn dára. ọkàn wọkọ máa dádì inú ilé ká máa bí ọlẹ́rìí kan máa sọ̀rọ̀ wò mí kí ló ṣẹlẹ̀ kò sí ohun tí ò ṣẹlẹ̀ rí ohun tí ò ṣẹlẹ̀ ò lè ṣẹlẹ̀ bá mi èmi ni bàbá rẹ̀ o lókè méjì lọ́nà ọ̀run. nǹkan tó ṣẹlẹ̀ ni pé òjúlọ ọ̀rọ̀ àárín mi àti rádíkẹrọ lọ. ó jẹ ẹ̀rí gba màjẹ yìí rádíkẹ. ẹ gbàgbé olórí tọkọrin ó lè ní tó bá torí òlẹ yóò rí ilé bọ́dọ̀ ẹgbẹ̀rún rẹ̀ yóò kọjá lórí sàárì rẹ̀ wọn ni báyà bá kọ ni aya là á fẹ́ ó gbòòrò ìyàn láyò wọn ò ní wù tó nífẹ̀ẹ́ lọ́kàn tó náà nífẹ̀ẹ́ mú wálé àpọ̀ ló ń gbé kúrò ní kúrò lára ìyẹn ọjọ́ ìjì ọmọ ẹ̀kọ́ níwà. ẹ dádì ká ní bí ọ̀rọ̀ yẹn náà ṣe rí bẹ́ẹ̀ náà ni kò bá bú easy bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà lẹ́yìn òfà ó ju èjì lọ dádì o èmi ló yẹ o dádì èmi ló yẹ èmi ló yẹ. tí n bá wa ń bọ̀ ọ́ sọ bá lóun ní gbọ́ èmi ń bọ̀ ọ́ sọ̀rọ̀ ń wá nǹkan bàbá méjì máa rí nínú. tí n bá wá sọ fún ọ tọ́ bá lòun ní jẹ́wọ́ ọmọ òun ó kùn lè ẹ̀ fílẹ̀ ẹ̀ fún mi. àdìpọ̀ gbàgbé tó ti mọ̀ ronú tiẹ̀ èmi ọ̀fẹ́ ronú o. akéyàn kí ló ń bá ká ètí rí àṣìwá ń bọ́ sọ à ń bọ́ sọ oníkùnrin bẹ́ẹ̀ wọ́n ṣàìmọ̀ pé ẹni tó bá fi agbádá kọ̀kadà ewu ń bẹ lọ́rùn yìí. dání nínú ọmọ rẹ̀ ní ìṣó ta ìṣó lónìí ní ipò nàìjíríà ìrora èmi ń bá wọn sọ̀rọ̀ wọn yí. ẹ jọ ṣé ẹ̀yin lẹni bridal shop tí mo ti lọ wọ tó fi júwèé ní ọ́fíìsì ní bíbá ìfọ̀n. ok ọ́fíìsì lọ́hùn èmi náà mo ní. ètè máa wo ó jẹ́ ọ̀nà mi o ṣe máa mú jẹ́ ẹ̀rọ aṣọ fáwọn èèyàn nǹkan báyìí. gbogbo ló sọ fún ìwọ ọkùnrin lọ kò jẹ́ bí fún mi nígbà tí mi ní òtí ẹ̀rí tí mo wá pè lọ sẹ́nu ọ̀nà yàrá ni ó ti jáde. kò sí problem ẹ̀ńtà tó bá ti ní ìdẹ àmọ́ àwọn kọ̀ máa pè é ó ti yẹ kó sí problem. ṣé kẹ̀ ẹ ti kẹ̀ máa respect kọ́ ọ̀hún ni. ok bá mi kí àwọn family wọn á gbọ́ ẹ ṣe é. ibo ló lọ. ẹ mo lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi mo tún dágbére fún màmá nígbà tí mo rìn. àpò ọmọ mi o báwo ló dágbére fún mi ṣebí ìgbà tí mi ò rí ẹ ni mo pè ẹ lọ sẹ́nu ọ̀nà yàrá ẹ ni mo tó mọ̀ pé o ti jáde o ò dágbére fún mi o. ṣé o lè dágbére fún pọ̀ lọ́bì fún pàṣẹ kó dágbére fún àwọn ẹ kò bá ṣẹ̀ṣẹ̀ rìn ó ti mọ lára ìdágbé fún tó bá fẹ́ jáde àmọ́ ìtẹ̀mí tiẹ̀ lè wá fẹ́ sọ sí ni pé yàtọ̀ sí tàsìkò ìrìn aago kan ọ̀sán èmi ò fẹ́ gbogbo bíi ìgbóòrùn tó bá fẹ́ lọ lọ láàárọ̀ táago méjìlá bá ti ń gbẹ́ni ilé kó pátì dáago mẹ́fà ìrọ̀lẹ́ èyí tó bá wá rìn látàago mẹ́fà ìrọ̀lẹ́ yẹn dáago mẹ́jọ wọn àbọ̀lé ní ìfẹ́ rìn òru torí ipò tó wà ipò ẹlẹgẹ́ ni لو الجيل الرجال دي بيكون يلاموا مع الصينية عشان لكن زواجه إيه كنت بني لساتي سوزيو؟ Mami, kí ni ìtumọ̀ ọ̀rọ̀ tẹ sọ ń sìn pé pẹ́pẹ́ sí pé ipò ẹlẹgbẹ́ lẹ́nìkan wà kó má rìn lóru? Ó mọ̀ ni, àbúṣe bá gbé àmọ̀ràn bí ní ìjẹun. Ṣé ó sọ fẹ́ fún òun lóyún? Kò sọ fún mi. Ti lóyún. Kódà oyún náà kì í ṣe oyún oṣù kan tí ò bá gbé mẹ́ta orí ẹ̀ ti pósù méjì gbàgbó. ìyẹn radical ni. Ah, ìdùnnú lè ní wá o parí pé wòlé bàbá gbogbo kankan mọ lájẹ tẹ́lẹ̀ kò ṣe wọlé ẹgbẹ́ kí n dẹrù àwọn olójú pa nínú wọn àmọ́ nísìnyí ẹ ti ń dìyàwó ètò Adìgẹ. fẹ́ ṣèwádìí ọ̀rùn kan lẹ́nu ẹ̀ mo dẹ̀ mọ̀ pé wàá sọ fún un. oyún inú ẹ̀ ta ló ní. ní ọ̀rọ̀ wo lè ń béèrè lọ́wọ́ mi. ẹ ó ti pọ̀ jù ní ẹ o. ìta ló ní oyún inú mi. ọmọ kékeré gan tí sí bàlágà kò jẹ́ bí ìrọ̀rọ̀ tẹ̀bẹ̀rẹ̀ yẹn á bẹ̀rẹ̀ tà sí èyí tẹ̀sí dàgbà tẹ̀tẹ̀tẹ̀ wọ́n ṣe lágbàlagbà ẹ má bí wọ́rọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ mi mọ́ èmi èmi ṣe lámàlámà èmi àbáwọn màmá èèyàn kò tiẹ̀ lè dùn mí tó ẹni tó bá ń wá nǹkan gbogbo ẹ̀gbẹ́ ló lè rí ìdí ẹ̀ ó dẹ̀ di dandan kó fara mọ́ èmi ń lòdòdó ọ̀rọ̀ ni kò sí ohun tó lè sọ tó lè dùn àní mo fẹ́ kó láyé mi oyún inú ẹ̀ ta ló ní ètò ọmọ mi sọ fún mi pé nǹkan lòun ní taxi àbúrò ká àlọ́mọ mi àrẹ̀mú. olóyún inú ẹ̀ kì í ṣòyún àwọn yẹn ń pè ah, ló yẹ bá pé mi kò ní sọ kó tó sọ fún mi àwọn ọmọ tí yóò ní. Hmm. ẹ padà sí ẹlẹ́nu níjọ́ tí mo ti bì kò mú dírí ìdílé ẹlẹ́sìn ló ti wà. tí kò bá wà mú sí tó yẹ bá pé kò yẹ kó sọ kó tó sọ fún mi kó bá tiẹ̀ wá sọ fún ẹ̀yin ìtẹ̀jẹ́ àgbàlagbà. ó yẹ kí ẹ̀yin náà wá fi ọgbọ́n àgbà kẹfì tó ká ní nítorí ẹ̀ péré ó yẹ kó mọ nǹkan tó yẹ kó ṣe sọ̀rọ̀ yẹn nígbà tó sọ fún yẹn ẹ̀yin kan rẹ̀ wò dáadáa kẹ́ tó wá bá mi náà. èmi nìyẹn o. Ah. ẹ ṣe bí àwọn àgbà máa ń pa lórí àbí wọn ń pòwe ní èdè wípé èèyàn kì í láṣọ lórí ìkọ kó ní kí tọmọ ẹlòmíín fàyà láti jẹ́ pé onírú mi ń lé <laughs> tó ń jókòó ọ̀rọ̀ tuntun yẹn máa sọ̀rọ̀ ẹ ìdí òdodo ọ̀rọ̀ yẹn lèmi fẹ́ gbọ́. <laughs> ìjà kò burú àwọn àgbà náà lọ pa lówe lọ sọ pé kí adití balẹ̀ bọ́ọ̀ ọ̀ṣẹ̀ máa ń sọ níwájú ọmọ ẹ wá padà lọ bá mi sọ fún àrẹ̀mú àrẹ̀mú ti tè mí olúwa tó sìn babalọ́lá òun ló ní oyún kò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀. ẹ wá dúró náà ta ló sọ fún ẹ pé àrẹ̀mú yẹn ò ti ẹni kí ló fún ẹ ní ìdánilójú pé àrẹ̀mú yẹn ti ẹni. Hmm. ẹ̀sọ́ mi ò ti ẹ́ ṣeré ẹ̀tẹ́ bọ̀ lórí iyì tí mo yẹ fún ẹ kó ṣe dúró mi kó rọra fẹ̀sùn ṣàlàyé fún mi. màmá ìjà màmá ìlú ìfẹ́ fẹ́ ṣé mo kí màá fi rí bàrà rẹ mo ń sọ fún yín o tó ló jẹ́ ìyìn o tó ló jẹ́ ìyìn mo ń sọ fún yín o ẹ sọ fún yín pé ta ló sọ fún yín pé ààrẹ mo tèmi ni ṣé ti ti yín ni ẹ lè bí ìdáhùn bí ìfọ̀bẹ́ yìí kọlẹ̀ bí ẹ lè bí o tó bá ká inú ẹ̀ ṣe jẹ́ kó gbé sórí bẹ́ẹ̀ tẹ̀lé ọmọ rẹ̀ ṣe. ayé ẹgbẹ́ àgbòyè ayé òkè ṣe. ní wọ́n lè bẹ̀rẹ̀ látòrí. mo ní ayé àtọwọ́ ìlú kò jẹ́ bẹ́ẹ̀ lórí tèmi kó lè gbé mi sórí bẹ́ẹ̀dì àti pé ti tèmi ni nígbà tó bá wá tásìkò tí ìyàwó gidi tó bá wá dé àwa máa jẹ títí ẹ kì í tí ì ṣe títí ẹ sè é. kí wá sọ fún ẹ o ẹyẹ nígbà yìí ló ṣì bẹ́ẹ̀ tí ẹdìyẹ bá kí ẹsẹ̀ bọ̀ tó bá kẹsẹ̀ bọ̀ gbogbo èyí tí mo ṣe ń bá ẹ sọ yìí tó ń ṣe bí bóyá ẹ kò sí rẹ̀ tó bá kọ̀ láti má jẹ́wọ́ ẹ ìpàdé dìdí òòṣà èkìlẹ̀ òbòdú ẹnu èkè tí kì í fi dúdú pe funfun á nù ayé gbogbo ara ìkedere kò dàbí òbínú sí òun ṣé ní ìyàwó tẹsán pẹ́sẹ́ lógún wáyé òun ni kẹwàá lè múra ṣe bí ìdíwọ̀ ìṣàlẹ̀ sọ pé kàmáà lọ èmi ni mo ní pẹ̀lú yín lọ síbẹ̀ o torí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń fà yìí aláì tí gbogbo ẹ bá ṣẹlẹ̀ ẹ̀ ní dúró òwe tán mi ìgbòho mi ìlú òkú láti máa tó gbọ́dọ̀ jẹ́ ìlú ká ní ẹ̀rọ onílò bá mi sọ gbọ́dọ̀ sọ ìwà láì tàlá kẹtó gbọ́dọ̀ kẹtó sọ sí dáadáa rẹ oríṣiríṣi nǹkan sì máa bá yín gbogbo nǹkan tẹ̀sán omi kà ń sí lára ẹni omi ìyàwó mi ìwọ̀n kẹ wá mọ̀ kọ́kọ́ máa ṣẹlẹ̀ òun ẹ̀ lè fagun fíìmù tó wù. ẹnu ẹ̀ ń lé bebebe bíkú ló lóko bípàkúté ni ìpàdé dìdí òòṣà ìwọ. ṣe rí ẹni tó bá yẹ kí ojú sílẹ̀ tó ń retí mi wọn ò bóyá gbọ́ǹkan tó ń sọ wà kò ó kúkú òkùnkù. mo ṣe mo ṣe ṣe mo ṣe ń kékeré kí n kà mọ́ kí n kà mọ́ òkùnkù síbi tó wà yẹn ni òkùnkù sẹ́yìn kan tó máa bèrè ó kò jẹ́ pé wọ́n ti mọ̀ pé wọ́n àti ẹnìkan láwa lẹ́yìn láti rí ilé ìwájú kò tí mi tó dọ́kọ̀ tí mi ń gbé ọkọ̀ tó ń jẹ́ gbọ́dọ̀ jẹ́ ìyọkọ mi ó ń lé mi lára. Òkùnkù mo ti máa ṣe fún mi tí bá dé tó bá yà gbogbo ẹrù kó o lè wà mí nígbà tí bá ní ẹ lára ìka òṣì àgbàlá. ìyàwó olóyún ẹyẹ nígbà tó bá máa kú òbí ilé ma máa máa já fún ẹ kí ni kúkú tiẹ̀ kúkú ju ilé ọkọ tí mo fẹ́ ó dá mi lójú ṣáká pé ọmọ àlè kì ọkọ tèmi àwọn ah, ọmọ ụmụ tó gbé wá ah, ọmọ bí tó máa gbé ìrònú náà ló wà jáde bẹ́ẹ̀ sọ́ọ̀tì èmi tí mo tọrọ ẹ̀ gan mo tún bẹ́ẹ̀ sọ́ọ̀tì ó ṣáà ń dì òun dì òun dì kan bíf kí ni problem ẹ̀ náà anyway wo àwọn ladies tọ́jú kò yìí. kò sáré lè mọ yẹmí kó lè mọ fún mi torí tí ẹnu ṣe kó wọn wá o anytime tó bá need wọn kó máa pè wọn wọn máa kí bẹ̀ kán bí mi àbí yìí tó ń di tó ń di yìí kòkòkò is not the solution now àbí àwọn ṣe ń bí ibà ẹ kò try go go mọ nǹkan tó máa ṣe sí o because i don't understand. Um, bọ́dà ṣùpọ̀ kí ló dé tẹ̀ ń ṣe báyìí gbogbo ọ̀tọ́ ń bá yín sọ látàárọ̀ ẹ ti ẹ̀ mú sí ẹ mú kúrò ẹ kàn ń wò sú ọ èmi ò bá advice yín kẹ̀kẹ́ já gbogbo jájájá kẹ́ já kúrò lára kẹ́ pick up life yín kí ló dé tẹ̀ ń ṣe báyìí oh bọ̀ bọ́dá ṣùpọ̀ ẹ mọ main reason tó fi kó ara síbí báyìí now. ká wá bá yín ṣeré kára yín yá at least gbogbo bẹ́ẹ̀ ṣe ń dìyẹ ní now. Eh? ó dẹ̀ ń bá yín sọ wọ́n bá yín sọ látàárọ̀ ẹ kàn dákẹ́ síbẹ̀ náà ah, ẹ wo èmi ti sọ fún bọ̀dá Jídé o tó bá yẹ pé ẹ̀bẹ̀ tó ń bẹ̀ wá Be ń bẹ̀ wá pé ká máa bọ̀ ẹ wo èmi ò gbogbo trash. ṣùgbọ́n ṣùgbọ́n tó sọ àwọn ladies wọn ò dẹ̀ fẹ́ wá lóòótọ́ o wọ́n wá bó mọ́sí torí pé mo bá wọn sọ̀rọ̀ mí ìdẹ̀ ni bá wọn sọ̀rọ̀ kó má gbọ́ náà ṣe wá o. ṣé ètò wa ń ṣe tó ń ṣe sí ṣé lóògùn òṣèlú ju ara ẹni. ní understand bó ṣe ń ṣe yìí o ẹ̀yin ọmọ ìjọba mi tó lọ everything is how I another ṣe. ẹ̀yin fún mi yẹ mi please. ẹ jọ wá. ṣé wípé. Rotimi lóyún kò wá ń ṣe ọmọ yín lónìí. wọ́n jọ ń sùn tọ́jọ́ ń jí ṣe rò pé ó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ́ ṣe rò pé ó yẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀ àmọ́ nígbà mi ò máa ń rí bẹ́ẹ̀ nítorí èèyàn kì í bímọ ẹ̀ kó má mọ̀ wá ẹ̀ èmi jẹ́rìí ọmọ mi púpọ̀ ọmọ mi kì í parọ́. nígbà tó ti ní òun kọ́ lòun lóyún ẹ̀ èmi fún ara mi mo gbà pé òun kọ́ ló lóyún. Ah, ẹ wo èmi náà jẹ́rìí ọmọ mi o mo jẹ́rìí ọmọ mi ọmọ mi ò kì í ṣèranù kì í rìnrìn kiri níjọ́ tí mo ti bí kò rìnrìn yàrí tó ti gbọ́njú ní ìrírà burúkú lọ́wọ́ èrè ẹ́ ọmọ mi wá lóyún ọmọ yín wá sọ pé òun kọ́ lòun lóyún náà ẹ̀ṣẹ̀ wá rí nǹkan tó tiẹ̀ mímì wá ibi tá a lọ òjò mo fẹ́ kẹ́ pọmọ yín báyìí kẹ́ẹ̀tẹ́ nínú dáadáa nígbà tó ti má rí yànjiyàn dá ní báyìí èmi ti ṣetán báyìí láti lọ síwájú òrìṣà ìkìlẹ̀ ìkìlẹ̀ ògbòdúró mi rékè kedere báyìí ló máa láyé wa. ó ń fi gbàkọ̀bọ̀ kan nínú ẹ jẹ́ ká lọ àmọ́ ẹ tẹ ọmọ yín nínú dáadáa ká tó lọ. ẹ jọba ẹ kí lọ síwájú òrìṣà. ẹ jẹ́ kí n pe ọmọ mi kí n tẹ̀ nínú kémi àti ẹ̀ tìtọ̀ ní ọ̀rọ̀ kí n mọ kí ni tó ń ṣẹlẹ̀ gangan kò fọlọ́run bẹ̀ yẹn má dédé mọ́mọ́ mi lọ di òòṣà ẹ jọ. ṣé ti gbọ́ màá ẹ jọ tó lè lọ. àfọyín láti gbé ṣe a rí yóò ń ṣẹlẹ̀ ní ayé. ṣé lóòótọ́ ni wọ́n ti lóyún. dadi <laughs> bẹ́ẹ̀ ni mo lóyún. gẹ́gẹ́ bí ọmọ dáadáa sóbì ṣe àlàyé fèmí kò sí ohun tó ń bọ̀ lókè tílẹ̀ ìgbà ṣàlàyé ẹni tó lóyún fún sọ fún mi. ọkọ mi náà ni. ò gbọ́ ìyá. ẹ ah, ọ eh, eh, ìyá ọkọ ẹ ti débi o ó ti jẹ́ ká mọ̀ wípé kì í ṣe ọkọ ẹ ló lóyún ó ti wá pariwo lé mi lórí bíbá tó ń bá mi sọ pé kí n béèrè lọ́wọ́ ẹ̀ kí n tẹ̀ ẹ́ nínú sòótọ́ fún wa ń bí o ní àti bàbá ẹ̀ lájọ wa ń bí o sòótọ́ ní tó bá wà ń bẹ̀ ni kò jẹ́ ká mọ̀ ìyá mi àbí wọ́n jó nígbà tó wá sọ fún yín ni. lẹ́nu ẹ̀ ládékẹ́ ẹ ǹjẹ́ ò ló wá dìdàkudà báyìí ṣé ìyá ọkọ ẹ ló mọ tí yóò ní àbọ̀kọ ẹ gangan. àwọn méjèèjì ni àtọkọ mi àtijọ́ kọ mi. ìlà ẹ̀ ti ń ga jonúre lọ ìlà ẹ̀ ti ń ga jonúre lọ ṣé wọ́n gbọ́dọ̀ wá ń bí kọ́ máa gbọ́ ìsọkúsọ tó ń sọ lẹ́nu yìí. ẹ̀yin dáàdi kò ṣe pé mò ń dédé bú wọn ṣé nígbà tó ọmọ wọn sọ̀rọ̀ fún wọn táwọn náà gbọ́ sí lẹ́nu pé nǹkan ni mo lóyún fún ṣebí ó yẹ kí wọ́n kọ́kọ́ béèrè lọ́wọ́ mi kó tó di pé wọ́n á sọ fún yín ni àbí wọ́n yín wà pàlàpàlà lọ́wọ́ mi. mọ̀dà oyún tí wẹ̀ mí ìjẹ́ ìwọ jẹ́ kọ́kọ́ ẹ mọ̀ pé lóyún. mo sọ fún un. ó dẹ̀ ló ń gbà ó ló ń gbà ó gbà òun dé òye ẹ̀. ọkọ ẹ ló ń gbà. ó gbà á jẹ pé. kò sọ̀rọ̀ mọ́ kò sọ̀rọ̀ mọ́. sọ òótọ́ fèmí o. ẹni tó bá lóyún ni kò jẹ́ ká mọ̀ báyìí o. Ah, ah, ọkọ èrè dóun ló lóyún kí ọkọ ẹ wá sí ibà kó sọ pé àwọn kọ́ làwọn lóyún. mami ṣé mo fẹ́ máa parọ́ fún yín o òun ló lóyún ẹ wò èmi gangan ni mo sọ fún pé mo lóyún nígbà tí mo sọ fún pé mo lóyún níṣẹ́ nínú ètò lágbo ẹkún ló bẹ̀rẹ̀ sí ní gbé mi sókè ló wọ́ mi mọ́ra pé ah, ìyàwó mi ọlọ́run ti ṣe ọlọ́run ti gbàdúrà wa kí ló dé tó wá tó wá fẹ́ tó wá parọ́ mọ́ mi nígbà pé òun kò ní mo lóyún fún ṣé mo nọ́kọ méjì ni àǹtí mi lóòótọ́ mà nìyẹn ọkọ yín wá síbi tó wá fẹjọ́ yín sùn ń pẹ́ ẹ lóyún ọkọ yín lè dúró lórí pé àwọn kọ́ làwọn lóyún ẹ wò ìmọ̀ràn tèmi fún yín ni pé kẹ́bà tẹ̀ jẹ́wọ́ fún gbogbo yín nígbà ah, ju méjì báyìí náà lọ ẹ̀yẹ jẹ́wọ́ fèmí mo fọlọ́n búra pé ń hmm, ṣe ṣe máa ṣe nì kò sí ẹ̀dá àlàyé kan tó máa gbẹlẹ̀ ẹ̀yẹ sọ fèmí. Adéọlá so ìwọ náà níbi ni pé òṣọkọ mi ni mo lóyún sọ fún mi náà tí mo bá ní fárẹ́mù ta ni mo ti fẹ́ ni fún abọ́mọkùnrin méjì pẹ̀lú mi rárá o so irú ọ̀rọ̀ tó ń béèrè lọ́rùn mi ṣe pé kò mọ ọpọlọ wá rárá ni ó tọ́ ni tó bá mú ọpọlọ wá ni ò ní béèrè irú nǹkan tó ń béèrè lọ́rùn mi má mi gbé pàdé. ṣó wàá le tó yẹn ni. ó le jù bẹ́ẹ̀ lọ ṣó fẹ́ gbọ́ mo ń lọlé. mo lọ ṣé mo pé nígbà tí mi ò tí lóyún wọn kàn pé pé mo pẹ́ wọlé nísìnyí mo ti lóyún sí wọn ní kò ṣàwọn làwọn lóyún tí bá tún pẹ́ wọlé o mọ̀ kọ́ tó tún máa ń rò bíbà mo ń lọ. kò wá yọ nǹkan kan ah, ah. ah, tiẹ̀ tí fa àwọn yìí. Hmm. tó bá jẹ́ pé bọ́rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn mẹ́ẹ̀ kó dáa gan nìyẹn o irúfẹ́ bẹ́ẹ̀ yẹn kò kàn ń ṣe nǹkan téèyàn lè torí bọ̀ anyhow ẹ wo ẹ ṣáà take it easy eh? ẹ try láti compose ara yín hmm, ó náà ṣe kọ́rùn yẹn ṣá. Hmm, abájọ èmi náà wò ó bó ṣe mọ̀ pé ẹni tí ò bá gbọ́ gbogbo details tẹ̀sán yìí kò ní mọ̀ pé nǹkan kí sẹ́sẹ̀ rà go ah, kò easy I have to be frank with you kò easy rárá ọ̀rẹ́ mi tó bá jẹ́ àwọn obìnrin gan-an la ní break up nínú relationship wa ó máa dàbí pé kéèyàn kú ni. of course. and um, you know what ó máa ń ba àwọn ọkùnrin ju àwọn obìnrin gan lọ. ọgbọ́jọ ṣé ibi ìṣẹ̀lẹ̀ kọ́ ẹ pẹ̀lẹ́ ẹ kò máa ní láti calm down ṣe gbọ́. Um, ó dáa mo ṣe explain nǹkan tó ṣẹlẹ̀ fún mi kẹ́hìn náà lè mọ reason dídì mi because the last time tí jíjẹ́ kó wá sọ́dọ̀ mi. You know, fún mi yẹmi tí ẹ di bẹ ṣe ń sọ̀rọ̀ àti jíire tí mo sọ anytime ẹ máa bí ìfòkò bóyá kí ló ń ṣe ẹ̀gbọ́n ẹgbẹ́ ọ̀rẹ́ mi sọ̀rọ̀ kí ètò ẹ lè sọ anytime because tèmi yé mi ẹ máa ń dọ̀nà ṣé ó yíyí mi ẹ̀yìn ẹ̀ wò ẹ́ mo gbìyànjú tó ní kan apple sáàbùrù ẹ̀ wá ń lọ sọ́tún lọ́sọ̀ọ̀sì kí tó dé lẹ́yìn kan ti sanwó wọ́n ti fà fún un ní ewu relationship tí màá tiẹ̀ ti jọ ń bọ̀ ṣé òun á lè tètè sáré tí wọ́n sọ pé mo fẹ́ join into another relationship it's not easy it's not. ó ṣe pé mi náà ń dín nìyẹn ẹ máa wò ìgbà náà ló máa ń pọ̀wé ọ̀rọ̀ ní tí ò bá gbọ́ tẹnu ọ̀gá ìgbà ní pa àtó kò sí ẹ ẹ̀fẹ̀ kọ́nà máa kókó máa ṣọ́ra ẹ má bínú ṣẹgbọ́n nítorí ọmọ ṣe ní kí gbìyànjú kí n bá méjèèjì ìwúrí mi dùn gan ló ti ṣe yọjú sí mi tí ẹ sọ pé ẹ tètè ń bá sọjọ tí ò sọ̀rọ̀ tó èyí ló and the second mi tún fẹ́ try láti sọ fún yín ni pé anytime tí bá pè yín bá mo dá wà mí ní ìyàtọ̀ mo fẹ́ of you gbogbo yẹn ni mo pè ó jẹ́ fún mi ẹ try bí àwọn ènìyàn ní áwọ̀tì nǹkan náà tí mo tún lọ ni tí mo nígbà kó má jẹ́ èmi nìkan at least tí wọ́n ti ìnáwó convention ó jẹ́ pupa ni mo fẹ́ pé ó tẹ̀lé mi lọ bá dẹ̀ tiẹ̀ <laughs> dúdú náà ni yẹn pé eh, eh, station yẹn ti ó ti balance any one of you máa kàn sí ẹjọ́ má bínú gbogbo ọ̀rẹ́ ṣe rí mi ọlọ́run jẹ́ kí ẹ lórí tèmi o ah. ẹ ṣàmì ẹ ṣàmì. ibi mo bẹ ló kọ lọrùn mo fi gbogbo nǹkan tó fẹ́ràn jù láyé mo fi bí mo fi ọlá ìyá àti bàbá tó bí ẹ sáyé mo fi ọlá nǹkan kan tí ó pé méjì láyé tí ó dẹ̀ lè pé méjì mo fi pè mo tún wá fọlá nǹkan méjì tí ó lè pé mẹ́ta táyé fi máa parẹ́ mo tún fi pè mo fẹ́ kí wà àti Rádéke ọmọ mi kẹ́yanjú ọ̀rọ̀ yìí nítùbínú tó bá ṣẹ̀ láyé ọ̀tọ̀ ṣàlàyé fún mi ọmọ òun dàgbà lójú òbí tóbi èmi á bá wí tí nǹkan mi bá wà ń bẹ̀ tó fi fẹ́ kọ oyún jẹ́ kí n mọ̀ àmọ́ sórí ẹ̀ ń lọ sí ìdí òòṣà ìdílé yín àbí òòṣà agbolé kò fi taratara tẹ́mi lọ́rùn ìdí ni wípé ẹni tí Ṣàngó bá tọ́jú ẹ̀ wọlé irú wọn kì í bá wọn kókò so èmi mo mọ wàhálà tí mo ṣe lórí ọkọ èmi mú mọ́yé ìlàkàkà mi wàhálà àti ogún mi èmi àtìyẹ́ ìlànà kó tó di pé ó tún wà báyìí. nítorí ìdí èyí mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ oyún ìka parí ẹ̀ níbí ẹ má jò tún extend lọ sí ìdílé òòṣà ìdílé oníkìní kan mọ́ kí ló ṣe ṣàlàyé ká parí ẹ̀ kó lè gbóyún. ẹ má ẹ má bínú dáadé òpin ló ń ṣọlá ní sàn ló jẹ́ kí n wá sí ibà ṣé ọ̀rọ̀ tó wà lè kàn ṣe fọjọ́ kí n débi dé rárá o kò yẹ kí n wá rárá tọ̀ mi ń ṣe ọmọdé náà mi ń ṣe àrògbó kò ṣe máa báyàn fetí gbọ́ bó ṣe wà yìí ẹ̀gbin tí mò ń mú máa kì í ṣe kéré láti bí oṣù kẹrin sígbà tá a wà yìí tí máa fi ọwọ́ kan ìyàwó mi nílé báyìí bí ìgbà tí aládé fọn náà ni. ẹni tí ò wá súnmọ́ òyàn ṣé oyún máa ń fò mọ́ òyàn ni ẹsẹ̀ bí tó bá ti lóyún ni ká jẹ́ kó sọ fún yín o ti rí oyún ẹ̀ èyí ni kẹ́kẹ́ kó sọ fún èmi kọ́ mo ní oyún èmi kọ́. ọ̀rẹ́ mo ṣe mo fẹ́ máa parọ́ mọ́ ẹ̀yìn. ìwọ náà ní sùúrù ẹ ó gbọ́ ohun tó wí ṣé ò parọ́ mọ́. mi ò parọ́ mọ́ ṣé kò ló jókòó yìí. ó lóun ò parọ́ mọ́ bàbá ó lóun súnmọ́ òun. mo rò pé mo rò pé mo rò pé mo rò pé mo rò pé mo rò pé òun yọnu mo ọ má tẹ gbogbo àbọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ àwọn tó ń yẹ máa wá àkọ́mọ́ lórí mi. ọmọ mi mo mọ̀ pé mo ń bi ẹ̀ ni bí inú bá ń bí àwọn ọkùnrin kò sí rọ́tà kì í pamóbìnrin inú ló ń bí ẹ ló ṣe níwọ̀kọ́ ló lóyún sọ ohun tó tiẹ̀ ṣe ojú ẹ̀ ń sìn máa máa ba wí tí máa máa nà tó máa yẹ gbá tí tó máa máa ké báyìí nísìn ṣàlàyé fún mi mọ́. dádì ẹni àpọ́nlé ni yín o ẹni àpọ́nlé ni yín mi ò dé gbọ́dọ̀ hùwà tó máa kù díẹ̀ kí a tó níwájú yín èmi ní pé ibi tí ayáríkà ti ní oyún ẹ̀ ẹ kó lọ síbẹ̀ mi ò bínú gbogbo tó kí n lè ṣe fún ohun tó náà sọ pé máa rí lọ́dọ̀ mi ni mo ṣe yẹn ẹgbẹ́ sà ohun tí ọlọ́run sọ pé ó máa rí lọ́dọ̀ mi bóyá sàrà kan wà tó yẹ kí n ti yàn síbi kan tí mi ò ṣe é ọlọ́run sọ pé máa ṣe fún ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ pé mo ṣe fún ohun tó àánú ẹ̀ èmi kọ́ ni mo ní ẹgbẹ́ sà ẹ má bínú. ládìkẹ́ ọkọ̀ ẹ má lọ gbọ́ ò gbọ́ ò gbọ́ ò wọ́n lẹ́ni tí ò láyà ìṣòro ní kánú ẹ̀ ẹni tí ò bá kọ́lé kò lè gbowó ilé onílé yàtọ̀ sí kí á ti kà ó ọkọ ẹ̀ lóun ò súnmọ́ ẹ̀ ìyànjú ni wòlíì sì ń gbà o irú Màríà ò sí láyé mọ́ o ibo nìwọ náà ti gbóyún wálé nígbà tí kì í ṣe gbọ́pọ̀ ẹ̀ súnmọ́ ẹ̀. Maria mundia nìkan la gbọ́ nù tán kó ṣerú ẹ̀ kò dẹ̀ tí ìsànà bíi mí lẹ́yìn ẹ̀. ọ̀rọ̀ ti sú mi ó ti sú mi ṣé mo fẹ́ máa ṣe olójú kò ṣíjú òun ṣe ń sọ kò ṣe ní súnmọ́ mi láti bàtà ti ṣe pé ẹ̀wọ̀n ṣé kò. ṣé wàá tẹ̀lé wọn lọ́dẹ ó ṣàdílé wọn gbàdọ̀. ẹ má tẹ̀lé wọn ṣé bí òun lóyún má tẹ̀lé wọn lọ ọmọ mi gbọ́ tèmi lẹ̀bẹ̀ tí mo ń bẹ̀ ọ́ torí o èmi lọ́rùn gbọ́ta òbí tó bí mi àtẹ̀lé wọn. má tẹ̀lé wọn má tẹ̀lé wọn síbi tá a bá débẹ̀ wọ́tọ̀ máa má tẹ̀lé. ẹgbẹ́ ṣé gbogbo bó ṣe ṣàlàyé ń bẹ́ẹ̀ náà lórí. àbá mi ti kékeré mi ti yán yán yán ṣùgbọ́n mi kan bá ti dé gbèrí òjú náà bá ti rí ẹ faramọ́ ní. ọtí tẹ wọn mú. ọ lẹ́yìn kọ̀ọ̀kan. ìwọ fúnra rẹ tún mọ̀ wípé dájú òṣìṣẹ́ ìkìlọ̀ bá ṣe àṣegbé ni. ẹ mọ ẹ ọ̀dà. ìyá mi kìnà mo déwájú rẹ lónìí o gbogbo ṣe tí mo bá bí ọba yìí kọ́ ọba mi ṣe ní wàrà ṣe sà nítorí pé kí ni ọlọ́mọ àjíkí báyìí lórúkọ tí wọ́n ń pe náà ọlọ́mọ àjílá báyìí lórúkọ tí wọ́n ń pe òun àjílá. èsì ṣàfẹ́ mọ́ni báyìí lórúkọ tí wọ́n lórúkọ yìí ìyá mi àjẹ́. ẹ́ẹ́ ṣe ta lẹni tí wọ́n gbé lọ́jì tọ́kùnrin àbí kí náà. èmi ti jí ni ẹ ìwọ tó jí ni. bẹ́ẹ̀ sà èmi ìjẹ́ ló jì. ọmọ mi ò ṣe lè èmi ò bímọ ní láyé mi láyéláyé. ọ̀dà eléyìí ló gbé eléyìí ló gbé ìyá yìí náà ni a ti mọ ẹni ọba gbé. ẹ ẹyin ìyanu o. ọyá olùtakùtù olùtakùtù olùtakùtù báyìí olùtakùtù àjàntakùtù báyìí ni wọ́n pe jàkútakùtù. olùtakùtù pé lórúkọ tí wọ́n ń gbé ọpọlọ. ibi tí lẹ́yìn tó ọ̀bù bá wà bóyá ẹnikẹ́ni tó bá gbé ọmọdé kó fojú rẹ̀ hàn ọyá gbéra gbéra gbéra gbéra. Àwọn títí náà bá wà ní tọ́ gbé mọ́ fẹ́ kó fojú rẹ̀ hàn. Ah! Bàbá bàbá ẹ mọ gbẹ mí. Ah! Ah! Ẹ mọ gbẹ rù wá àágídà fún. Ẹ kú ìjókòó ẹ̀yìn lẹ́wà. Ẹ kú kó lè dá o, kò sì ní bàjẹ́ ẹ rí ibi tá a wà yìí mo tó ń tún sọ fún yín pé ibi tá a wà yìí bẹ̀ ní gbangba ó ti jẹun tí kedere ọbẹ̀ wò. ìbẹ̀lẹ̀pọ̀ ti wọ ojú ìlú tí ó fàyà fẹ́ ìbẹ̀lẹ̀pọ̀ ti yà pẹ́rẹ́gẹ́dẹ́ tábẹ́ni ti bẹ́nu ẹ̀kú. rádẹ́gẹ́ o sì ti tẹra rẹ̀ mú dáadáa. nítorí pé òun jẹ́ kó yé mi nísìnyí pé oyún tó wà nù rẹ̀ yìí mo ní pé ọkọ rẹ̀ ló ní ọkọ rẹ̀ sì ní kí èso lòún lòún yìí àbí bẹ́ẹ̀ kọ́. àmọ̀ bó bá jọ níbi ìbá sòun. tó wọ́n ní àdáṣe báyìí ní ìwúmọ̀ ìbá gbọ́dọ̀ wúmọ̀ èèyàn ìbá tí wọ́n yọjọ́ ìbá tí wọ́n òòrùn. ọṣẹ gorí orí ní pátákó ẹsẹ̀ àwọn ni wọ́n dúró fún Akúndayọ̀ nígbà ń sunkún láàrin ọ̀tá ó sáré síwájú ó padà sẹ́yìn ó wò ó pé kí lòun lè ṣe ó padà sílé ọlọ́sìn mọ̀jẹ́ ìbẹ̀lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ti rójú o iwájú rẹ ni mo wà yí o gbogbo nǹkan bá rújú pátápátá kọ làwọn wà pérégede. ládékẹ́ o tọ́ba jẹ́ pé lóòótọ́ àti lódodo ó dá ọ lójú wípé oyún ti dánú rẹ yìí ọkọ rẹ ló mú tọ́ba tó dá ọ lójú ń dàkejì náà wípé náà ló tún ní mo fẹ́ kó búra wájú òòṣà yìí báyìí tọ́ba jẹ́ pé kò ní oríṣà yìí mọ̀ sí ọ ní nǹkan kan àmọ́ tí ẹ bá sọ òun kó sọ ṣàkà ṣàkà ọ̀ya mo fẹ́ kó búra báyìí. ó ní inú mi yìí tó bá jẹ́ pé ọkọ mi ló ní kí nǹkan kan má ṣe mí àmọ́ tí kò bá kí n ṣe ọkọ mi kí òòṣà yìí kó ṣe mí bó ṣe wù kó ṣe mí báṣubàṣu. stop àṣẹ o. mọ̀ pé wọn náà ti rójú ìjà ńlá sábà ẹ ah, ọ̀dà ìjókòó arábìnrin ẹ ẹ mọ́ bínú. ẹ yóò wù mí kí wọn náà sọ gẹ́gẹ́ bóbìnrin ìṣètò tó bá yẹ pé lóòótọ́ gbèsè wọn lọ lóyún tí ń bẹnu arábìnrin àwọn ọmọ fẹ́ kí wọn náà búra pé kó ṣàyí kó sọ ọ ṣàkàṣàkà àmọ́ tí ẹ bá ṣèwọ lọ bá ní mo fẹ́ kó búra gẹ́gẹ́ bóbìnrin náà ṣe búra. bàbá màmí ẹ ní sùúrù o ẹ ní sùúrù dáadáa ẹ wò ó pé náà ni mí o gbogbo nǹkan tó ń pè ní ìyà ni mo rí ń ta so ẹyẹ kan ò ní fi gbòòbò kó fi bòmí lójú wọn ní shine your face shine your brain ló wà nílẹ̀ sìn abẹ́jọ́ má bínú o pé màá tún wọn yín ṣe lẹ́ẹ̀kan sí i ẹ wọlé ìdíkà wò ìyàwó lèmi nìyí kì í ṣe pé bóyá ẹnìkan parọ́ mọ́ mi ń tàbí bí àgbẹ̀wò lóyún fún mi mò ń dìnnà ìpè rárá nítorí mo máa ń sọ pé ìyàwó lébi pé èmi kọ́ mo lóyún ní ẹ̀ṣà ìmọ̀ pé níbánú mo lébi kọ́ mo lóyún inú ẹ̀ ṣùgbọ́n bàbá iṣẹ́ ti máa bẹ̀yìn sí ẹ̀ ní bínú mo fọlọ́ọ̀ bá bẹ̀yìn ẹni kíradékẹ́ tó jókòó yìí kó wá dárúkọ pé tó bá ṣe pé èmi ààrẹ mú ní bá lóyún inú wọn yìí kí nǹkan má búra ọkàrẹ ọ̀làlẹ̀ òní ládẹ̀lẹ̀ ojú òní tí ọ òní ṣubú dànù ẹ̀rọ́dẹ́kẹ́ orúkọ gbọ́bọ́kọ rẹ̀ ṣe sọ bó ṣe ń ta ìní kí wọn náà náà tọ́ ọkọ́ má bàa dẹrun nídìí mọ́ lọ ọgbọ́n mo fẹ́ kó dìde kó búra ipò tó bá jẹ́ pé wọ́n rádẹ́kẹ́ ó forúkọ ìyá rẹ̀ lé ọ̀gbádùn mi tó bá jẹ́ pé ọkọ rẹ̀ àrẹ̀mú ó forúkọ ìyá rẹ̀ lé tó bá jẹ́ pé òun ló bá lóyún inú rẹ̀ àbí kẹ́ ẹ bá tún sùn ló bá ní tó búra bó ṣe búra nísìn ǹdẹ́lẹ̀. bàbá ṣé mo fẹ́ máa parọ́ ni. àwọn ìmúlò mi ní ìlú ìparọ́ mọ́. wọ́n ní kò sọ bó ṣe ní kò sọ. mọ́mí ẹ̀ má bínú imú mọ́lẹ́mú mi mo mú yín ní mo yà ni ẹni kíra dé kókó búra bí mo ṣe sọ yìí. ojú bẹ́ẹ̀ lọ màmí àìmú ló lóyún lómi ṣé mo fẹ́ máa parọ́ àmì ààrẹ bá dídé kó o sọ bọ́bọ̀ rẹ ṣe ní kó o fún yìí. òun náà mo bàbá ìjọ má bínú ẹ jọ̀ọ́ má bínú mo kàn fẹ́ fi àsìkò yìí ṣàlàyé fún mi pé oyún tó wà nù Rádékẹ́ èmi Ọláṣùpẹ̀ èmi ni mo ní èmi mo fún lóyún. tani bí ti bó. nǹkan tí ó ṣókùnkùn sí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ máa tọ̀ mọ́lẹ̀ sí fún mi. má bínú sí pé nǹkan tí bá ṣe fún mi kò kí ń ṣẹjọ́ mi nù ìwọ náà dẹ̀ mọ̀ ó mọ ìfẹ́ tí mo ní sí i o rò pé kò sí kankan tó lè yàn ó dẹ̀ mọ̀ pé mo nífẹ̀ẹ́ tọkàntọkàn pàápàá jùlọ mo tún wá sí bíbá àwọn àbúrò ni mo bá mo dẹ̀ bí rẹ́lú wọn wọ́n sọ pé àwọn òun tó wọn lọ wọn lọ kọ̀ọ̀kan lẹ́tà sílẹ̀ ni ká ní kò ṣe pé lórí sickness àbúrò mi dé ọ̀la ni pressure tí wọ́n fún mi ti pọ̀ lórí assistant ẹni rẹ̀ ṣe fún wa ṣùgbọ́n tó ń nǹkan tó jẹ́ kí n ṣe nǹkan tí mo ṣe nìyẹn kí ni nǹkan tó wá fẹ́ jẹ́ ká ṣe báyìí. mo ń bèèrè ọ̀rọ̀ bí kí ni ká ṣe àbúrò ẹ̀rọ ẹni tí máa bèèrè kí ni ká ṣe but ìwọ ní àwọn ọmọ ẹ̀kọ́ mọ̀ ni pé ó yẹ kó yẹ kó máa rókìkì lọ́kàn ó yẹ kó máa rókìkì lọ́kàn ó yẹ kó rí bẹ́ẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. since tí wọ́n ò ti mọ̀ yẹ ká ṣe jẹ́ ká fún wọn. Lọ́pọ̀. Báyọ̀ bẹ̀rẹ̀ ibo ni ibi tó wá mú mi wáyé. iwo ni igi ibi tó mú mi wáyé o yà á kàn tó rìn bá a kiri kí ni wọn kíláwá sí obìnrin yàrá yẹn. ọlásùkò ṣé ẹ̀rù ń bá ìrìn ibìkan wáyé. ẹ̀rù ìgbà mi bọ̀ tó o sọ fún mi pé bíbá ìlà ń bọ̀ ká tó kúrò lẹ́nà. ìdá má bínú ọkọ mi torí ìfẹ́ tèmi dẹ́nu sí i ó jẹ́ kí n mú ẹ wá síbí láti wá búra pẹ̀lú ẹ̀ àbúrò nífẹ̀ẹ́ mi. mo ti fẹ́ tó wà láàrin mi àti ó ti kọjá ìfẹ́ àwọn ìyá tó gbá tó bí mi ìlọ́nà you know that I love you you know ẹni I love you too darling so nísìnyí àwa wàrà àbúrò lè ṣiṣẹ́ rìn báyìí since seven oh sí five sórí ìkan tó wà lẹ́yìn màá mú nísìnyí màá sọ fún ti màá sọ sórí ìkan tí mo bá sọ yẹn bẹ́ẹ̀ ni òun náà ṣe máa sọ gẹ́lẹ́ so èmi àkọ́kọ́ mo máa sọ fún mi. máa gbọ́ ọ bá ṣe sọ́nà mi náà ṣe máa sọ títí ọ èmi Rádékẹ́ ọmọ àdùnní mo wá sí ìdí òòṣà Ìkìlẹ̀ ní èmi láti wá búra pẹ̀lú ọkọ mi Ọláṣùfù pé bí mo ṣe ń fẹ́ yìí ẹnì kọ̀ọ̀kan kò gbọdọ̀ gun orí àyà tèmi Gbádékẹ́ yàtọ̀ sí Ọláṣọ̀fọ̀ tí mo bá wá dánwó ẹ̀ pé ẹnì kẹni ogun orí mi kí o ṣa ìpìlẹ̀ yìí kó ṣe mí báṣubàṣu kó ṣe mí rédèrèdè kó ṣe mí bó bá ṣe rè àṣírí bẹ́ẹ̀ ni. Ah, ah, ah ṣé bí bẹ́ẹ̀ ni wọ́n ti mú mo dẹ̀ ní kó ṣùkú ń bẹ̀ mo ní kébì náà mo ti tì ní yá kébì náà fi búra náà. kókó ló sì ń bí ṣé ń bá ẹni bá mi rà. mo ní kébì ṣe mú yí òun òun fọwọ́ tẹ fún mi o fẹ́ wá kí n kàn mí iṣẹ́ sílé mi. máa ṣe bí obìnrin. ní bó ṣe sọ lẹ́yìn ìdíje ọlásùpọ̀ ọmọ abẹ wọ́n fi àsìkò yìí búra fún wọ́rájíkẹ́ ipe ọjọ́ kíjọ́ tí bá dọ́rọ̀ ẹ̀ láṣàwò ó bí àwọn ju orí obìnrin mi yàtọ̀ sí wọ́rájíkẹ́ kí ó ṣàyè ó ṣe ní báṣubàṣu àbí tí bá fẹ́ lò mí yàtọ̀ sí wọ́rájíkẹ́ kí òrìṣà èkìtì òrìṣà ìkìlẹ̀ ó ṣe ní bàtàbàtà kò ṣe ní bàtàbàtà. rètè rètè bó bó ṣe fẹ́ gan wọn ni kò ṣe ṣe é. ó ṣe ní rèdè rèdè. bẹ́ẹ̀ ni láṣọ ọgbọ̀n àfikún ikú nìkan ikú nìkan ló lè yà wá mm. lẹ́yìn ikú yẹn àtẹnukú sì lọ́rẹ́ bọ́ lọ́wọ́ àdáyé àdáyé. ọkùnrin rẹ̀ ti balẹ̀ o lè nígbà tó wọn bá sọ nígbà náà bẹ́ẹ̀ ló wáyé wàṣẹ ti tù. èmi tí mo wá sí ìgbà pé mo ní bàbá ọkùnrin rẹ̀ ti balẹ̀ ní ìsìnkú èmo nífẹ̀ẹ́ ọ̀nà rẹ̀ rí pé òun náà ti wọ́n ti pé òun nífẹ̀ẹ́ mi mo nífẹ̀ẹ́ ju ọ̀gọ́ tí wọ́n love you ẹ̀rì wọ́n bá kulẹ̀ lórí burúkú yìí ìbọn ló ti fọ́mọ́ mi tó fi lórí wà ló fún lóyún ìbọn ló ti fọ́mọ́ mi lóyún abẹ́rẹ́ mà gbà mí àbí kí ni gbogbo eléyìí báyìí. bàbá ayé mi mo dúpẹ́ lọ́wọ́ yín a máa ju dàgbà gbogbo tó kù tẹ̀ máa lò láyé ẹ̀ní lò pẹ̀lú bàmíjẹ́ lágbára náà ọba ọjà tí kì í ṣe tí wọn ò ní dì mọ́ ilé rẹ̀ mami ṣé ṣé mo wẹ̀ mo yán kọ̀ọ̀kan báyìí. ọkọ mi àrẹ̀mọ́ àdè mọ́mì ṣé mi ò ṣẹ̀yìn mọ́. àwọn ah, ọ̀dẹ̀ ti fẹ̀ kọ̀ wálẹ̀ ẹbí tẹ́tẹ̀mí ti bí ẹ sáyé ò parọ́ ni mo fẹ̀ sọ bẹ́ẹ̀ fún mi. ọmọ tèmi kì í parọ́ ọjọ́ ọmọ mi ó lọ wà bí olùgbé. ayé mi ọ̀rẹ́ bọ̀ ìwọ wọ̀nyí ìwọ bá dójú ti nìyí àfi ah, mi sọ lóore ni ẹ mo jẹ kìlọ̀ fún ẹ fífi kìlọ̀ fún ẹjọ́ níbi sọ́mọ́ràn ilé ayé ẹ̀dá ti báyìí. ìgbà ah, mi ojú ti tì ọ̀sẹ̀ mi ti wọlé pẹ́ẹ́pẹ́. nígbà tí wọ́n mọ̀ wípé irú ọlọ́mọkùnrin yìí fẹ́ kí lóògùn wálé fún gbogbo tó bá ṣe wá ló ṣọmọ yìí. ẹ bọ́dàbí ti ń fi owó wàhálà sílẹ̀ báyìí tó bá tún débẹ̀ tó tún bá jọ̀gbọ̀n mi á tún fowó ẹ̀ sílẹ̀ inú ilé wa ni kí ló dé ó dẹ̀ wá ṣe ìtàn wọ́n èmi ò mọ̀ ẹ́ rí o mi ò rí ẹ rí o bí mo ṣe wà yìí mi ò fi ọmọ fún ẹ. tó bá wá jẹ́ pé bó ṣe wà yìí ẹ fẹ́ fẹ́ ra yín wọ́n nà ń dá kọ́lọ́nà yá kọ́lọ́nà yá ni o.